والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته إلى القرآن يأتي السنة إن جاي تني لنا السنة

kó fún ọ̀rọ̀ tí ń sọ lágbára pé bóun ti ṣe wí nǹkan lórí àti pé bóun ti ṣe wí nǹkan lòun ó ṣe pẹ̀lú dídárúkọ nǹkan kan tó tóbi tá a bá dárúkọ tó tóbi ẹni tá à ń bá sọ̀rọ̀ yọ ọmọ pé ọ̀rọ̀ tó sọ ibi òṣèṣe náà nù ẹni tó wí ní òṣè o ẹni tó lòun ò ní ṣe kò ní ṣe o a sì mọ̀ pé tó bá jẹ́ pé ọ̀rọ̀ tá a sọ tá a wá dárúkọ nǹkan kan tó tóbi. láti fi múni mọ̀ kódodo là ń sọ táwa ni tó tóbi náà tó ju Allah lọ ìdí ni tó fi jẹ́ pé tẹ́yìn bá fẹ́ búra ẹ gbọ́dọ̀ fi nǹkan o ọlọ́run ẹlẹ́dàá wa ni kálẹ̀dì búra torí ẹ̀ àwọn olùmẹ̀sìn Islam tí wọ́n tọ ìlànà àti sunna ẹnu wọn kò lórí pé ìbúra ọ̀tọ́ka forúkọ nǹkan míì ṣe ẹni pé gbogbo àti wáw àti tá àti bá Allahu ní gbogbo ẹ̀ bá lọ. àbí ká fi òmíì nínú àwọn orúkọ ọlọ́run bá ká fi búra àwọn orúkọ ọlọ́run bá pọ̀ jọjọ débi pé ọ̀pọ̀ ọlọ́run nìkan lọ́mọ yìí òǹkà rẹ̀ ẹnìkan ọmọ yìí òǹkà rẹ̀ o lè fi òmíì nínú orúkọ ọlọ́run búra yàtọ̀ sí Allah bí kò sọ pé wọ́n rahman wọ́n salam wọ́n rahim wọ́n mu'min wọ́n muhaymin wọ́n wahhab kó mú kan nínú àwọn orúkọ ọlọ́run kó fi wáwò ìpàtàn kó fi kàn wáwò ìbúra tó bá ti fi kàn ó ti túmọ̀ sí pọ̀n búra àbí kó fi ròyìn ọlọ́run ọba búra walladhi nafsi biyadihi mo fọlọ́n dẹ́mi mi ń bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra walladhi khalaqa kulla shay mo fi ọba tó dá gbogbo nǹkan mo fi búra wa rabbil ka'ba mo fi olúwa tó ní kàába mo fi búra gbogbo eléyìí nínú ìbúra tí mùsùlùmí lè ṣe ẹnu àwọn olùmọ̀sí tó kò àwọn ẹni tí ń tẹ̀lé lánàá alukur'ani sunna ike haramu ni o ká máa fi nǹkan míì tó yàtọ̀ sí Allah ká máa fi búra haramu ni èèwọ̀ ni àti ike gẹ́gẹ́ ká fi nǹkan míì tó yàtọ̀ sí Allah ká fi búra ọ̀sán ni dọ̀tẹ́ bọ̀ àjẹpẹ́ ẹ̀tọ́ ọlọ́run ọba nìkan ọ̀nà ìbúra àwa gbọ́dọ̀ forúkọ ẹlòmíì ká fi búra. lópin ìgbà tí èèyàn bá fẹ́ ya ọ̀sẹ̀bọ̀ ẹlòmíì kò yé wọn ni wọn sọ pé èèyàn ń ṣẹbọ tó lọ ó rò kórìgbà tó bá ṣẹ̀ṣẹ̀ dún wájú sọ̀gbó tó ń bá dún wájú òòṣà kan lòun ṣẹ̀ṣẹ̀ jọ́ ṣẹbọ orí nǹkan bẹ́ẹ̀ ọba ti forúkọ nǹkan mí ìṣẹ́ àtúnṣe Allah ọ̀bùra ọ̀bẹ̀ ṣẹbọ. nítorí pé wọn nu hadith Abdullahi ibn Umar radiyallahu anhuma ó ní Muhammad sallallahu sallam sọ pé man halafa bi ghayri Allahi faqad kafara aw ashrak ẹnikẹ́ni tó yàtọ̀ sí Allah tó bá ti búra ó ti ṣe kèfèrí sọ́lọ̀ àbó ti ṣẹbọ sọ́lọ̀ àwọn olùmọ̀wá sọ pé ìṣẹbọ sọ́lọ̀ níbi ọ̀nà ní ṣirkun asghar ìṣẹbọ sọ́lọ̀ ní ètò kéré ni àyàfi tó bá jẹ́ pé ẹni tí ẹni tó fi nǹkan ní ìbúra nǹkan dákọ tó fi búra ó jẹ́ nǹkan kan tó jẹ́ pé ó máa ń bàbàrà púpọ̀ débi wípé máa sùn ní tọ́jọ́ pé ṣéwù kan òòṣà kan Ṣàngó wọ́n ti pè èṣù Ògún inú fi búra tó ń ṣe ń sìn àjọpọ̀ ti ṣẹ̀bọ̀ sọ̀lọ̀ ní ẹ̀bọ ńlá ẹnikẹ́ni kan ní ìsìn ó búra ó ní wọ́n lọ́ mo rò pé ẹni tí ń bá sọ̀rọ̀ kọ̀ọ̀ká fún lọ títí torí pé gbogbo wọn náà irú ìrọ̀mbó ni wọn ò kọ́ lọ́wọ́n bá fún lọ́wọ́ ni ọlọ́run gbọ́ ó ń tìyàn ọ̀pọ̀ ọ̀rọ̀ rẹ̀ fún wọn ni Ògún gan gbọ́ so ìwọ tóbi jù lédè yorùbá ń wà tó bá lọ́lọ́ ń gbọ́ tó tó wọn sọ pé ògún gan gbọ́ a'udhu billahi minash shaitani rajim láti pé ọ̀pọ̀lọpọ̀ lónìí nǹkan máa fi búra nǹkan sìn lẹ́yìn Allah tó ẹni tó yẹ kí nǹkan ti ń sìn lẹ́yìn Allah ló fi búra wọn ní pè ní shirkun akbar shirkun akbar ìṣẹ́bọ tó ní ńlá lélẹ̀ àmọ́ nǹkan tó fi búra lẹ́yìn Allah kì í ṣe pọ̀ ń sìn pé ó fi ilẹ̀kùn yìí ó fi búra àgé yìí ó fi búra ó sì máa sin lẹ̀kùn yẹn ó máa sin àgé yẹn àtọ̀kọ̀ ti ṣẹbọ sọ̀lọ̀ lẹ́bọ tó kéré àmọ́ ìsàkó ló fi búra ògún ló fi búra ẹ èṣù ló fi búra kó a sì rí pé àwọn òòṣà yìí lọ ń bọ̀ ẹnìkan nísìn olóhùn fi òòṣà ògìn yẹn òun fi búra òun fi òòṣà pópó òun fi búra ńlọ ó sì ń sìn ó ti ṣẹbọ sọ̀lọ̀ lẹ́bọ ńlá akaramakumullah bí ẹni tó jẹ́ pé bàbá rẹ̀ ń bọ̀ bàbá ti ó ń forí bàbá òun búra ó ń forí ìyá òun búra ń sì ń bọ wọn ni àwọn òbíbìlá ó ti ṣẹbọ sọlọ ní ẹbọ ńlá ó ti ṣẹbọ sí Ọlọ́run ọba ní ẹbọ ńlá torí ẹ ọ̀dọ̀ wa wa a gbọ́dọ̀ fi nǹkan mi búra yàtọ̀ sí Allahu Rabbul Alamin nítorí pé ìbúra ìtumọ̀ rẹ̀ òun náà nípa ẹni tá dárúkọ rẹ̀ níbi ìbúra àgbéga àgbésípò ga púpọ̀ àgbéga yẹn wàá tọ́ sẹ́nì kankan àfi Allah wa torí ẹ̀ ìmọ̀ abúra agbọ́dọ̀ pọ́nlé kọjá pọ́lọ́ nìkan là gbé lọ fún kódà agbọ́dọ̀ sọ ẹnu wa níbi à ń búra à máa búra à máa búra à máa búra ìmọ̀ sọ́yàn dèèyàn yẹpẹrẹ ni ìmọ̀ sọ́yàn dèèyàn tí ó tó tiẹ̀ wúlò lójú àwọn èèyàn kódà alábẹ́ òfin ọlọ́run ọba gan òní jẹ́ nìkan tó tiẹ̀ jẹ́ pé ọjọ́ ni bàbàrà láti bá jẹ́ pé ọ̀rọ̀ tọrọ wàláhì wàláhì wàláhì wàláhì wàhálà ìmọ̀ràn ó ní ẹ̀ṣọ́ àwọn àbúrò ayé ẹ̀ṣọ́ra bú ẹ má jẹni jẹ́ pọ̀rọ̀ ní ti tọrọ ọkàn máa búra náà ní ìsìn èèyàn ń jẹ àmàlà lọ́wọ́ orí àmàlà jíjẹ náà ní wàláì mọ̀ ń jẹ àmàlà ni ah, wàláì mú mi ní ìsìn ah, má wùlẹ̀ jẹ́ má wùlẹ̀ mú mi nígbà tí búra bá ti pọ̀ èèyàn máa ń dèèyàn lásán ní lábẹ́ òfin ọlọ́ ọlọ́run bá tún sọ fún wa nínú Suratul Qalam ó ní wala tuti' kulla hallafin mahin mọ́sẹ̀ jẹ́ni tí wọ́n máa tẹ̀lé gbogbo búrabúra ọlọ́pọ̀lọpọ̀ búra sẹ́gbẹ́ ní àbùkù tòmọ́jẹ́ni sẹ́jẹ́ pé irú wọn lọ́mọ ẹ̀sẹ̀ lọ́rọ̀ ah subhanallah torí ẹ̀ ọ̀dọ̀ wa tí ọba sí bùkátà àgbọ̀dọ̀ búra tàbá sì fẹ́ búra gbọ́dọ̀ rí pé lórí òdodo àti dáadáa là ń búra lé lórí nítorí pé tí ìbúra bá ti pọ̀ jù tí ìbúra bá ti pọ̀ jù àbí èèyàn ti ń fi irọ́ ẹbí ń búra gbogbo méjèèjì ọmọ tọ́ka sí pé èèyàn kọ́ bá sí ni èèyàn kọ́ bá lé ni eléyìí sì ta púpọ̀ jẹ́ mùsùlùmí tí ń sọ lọ́wọ́n ọba lọ́kàn nínú ìjọsìn nínú àdìsá nàbà Muhammad sallallahu alayhi wa sallam eléyìí tí al-Imam Tabarani tó gbé jáde bọ̀ nàkà tó gún régé anábì ní thalathatun la yukallimuhum Allahu wa la yuzakkihim wa lahum adhabun alim àwọn èèyàn mẹ́ta kan bẹ́ẹ̀ o yàtọ̀ tó bá di lọ́la gbé ndàlù o má ṣe wá lọ́kàn nínú wọn kí wọ́n á ní wọ́n ṣe tí aburú yóò fi jẹ́ tiwọn. Ànábì sallallahu alaihi wasallam nínú àdéhùn yìí wọ́n ní wa rajulun ja'ala Allahu bida'atahu ẹnìkan nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta eléyìí tá a ní mú ló ń bì òun náà ni pé ẹni tó ṣe ipò ti sọ Allah ọlọ́run ẹlẹ́dàá wa ó sọ dọjà tí ń tà ọlọ́run gangan ló sọ dọjà tí ń tà la yashtari illa biyaminihi kò lè rajà àfi kó búra wala yabi'u illa bi yamini kò sì lè tajà àfi kó búra wallahi ta fún mi wallahi rà á so ìbúra ìbúra tó bá ti pọ̀ jù èèyàn ò dẹni tó yẹ pọ́lọ́ wọn bá ò ní bá sọ̀rọ̀ ọjọ́ gbòǹdè ọlọ́wọ́n bá ò ní pọ̀ mọ́ ìyá tí tani tí ronú òsì jẹ tọ́ àdéhùn fi hàn wá ilé ìyà burúkú ń bẹ fáwọn ẹni tí máa búra lọ́pọ̀lọpọ̀ eléyìí túmọ̀ sí pé ajẹ́ pé ìwọ ni káàtà máa búra lọ́pọ̀lọpọ̀ nítorí pé ẹni tí wọ́n ti ń búra lọ́pọ̀lọpọ̀ ọ̀pọ̀ orúkọ ọlọ́run ọba lé nù ọ̀ràn èèyàn ló ti jẹ́ pé ká fún orúkọ ọlọ́run ọba lé torí ẹ̀ èèwọ̀ ló ti jẹ́ o ká máa búra lórí irọ́ ká máa búra lórí irọ́ ọmọ tó irọ́ ni ó sì ti pé wàláhì <laughs> onírú rẹ̀ pọ̀ láyé bàjẹ́ ni wàláhì tàláhì torí àwọn èèyàn níbẹ̀rù ọlọ́ ìyẹn mọ̀ pé irọ́ gángan ló ń pa yóò tún máa ti wàláhì lórí irọ́ ó ti sọ̀rọ̀ fáwọn kan àwọn ti mọ bọ́rọ̀ ti ṣe jẹ́ ìgbà sẹ́ni pé wọ́n á wádìí pé agbọ́kọ̀ sọ báyìí yọba ni wàláì sọ bẹ́ẹ̀ Allah lórí irọ́ ẹni tó bá jẹ́ bẹ́ẹ̀ irú ìbúra yìí wọ́n máa ń pè ní aliyamin alghamus aliyamin alghamus ìbúra eléyìí tó ṣe pé í máa rí ní ìbọn náà yóò kíyàn bọ́nú ẹ̀ṣẹ̀ lẹ́yìn rẹ̀ yóò tún padà sọ́dọ̀ ẹni tí ó wọ̀ tí wọ́n rí bọ́nú náà nínú ẹ̀ ní kọjá pé nǹkan tó ti ṣẹlẹ̀ ọmọ wa búra tako bó ti ṣẹlẹ̀ ìwọ lọ sọ̀rọ̀ o tún wa ń búra kó ọ̀tọ̀ ìwọ ló mú nǹkan ò ń búra kó ìwọ lọ tún gba nǹkan lọ́wọ́ èèyàn tún búra kó ọgbà wọn pè ní inú gọmú ìbúra tó máa ń rí ní bọnú tó tún padà bọnú iná ń sànù táwọn náà sì mọ̀ pé rọ́ làwọn náà ni wọ́n pa wa yahlifuna ala al-kadhibi wa hum ya'lamun ọlọ́run ni wọ́n máa ń búra lórí irọ́ àwọn náà sì mọ̀ pé irọ́ ni mùnáfíkì ló máa ń ṣe bẹ́ẹ̀ torí ẹ̀ látara eléyìí a rí i pé ìwọ ni ká búra pẹ̀lẹ́ lómi ìjọ sí Allah a gbọ́dọ̀ nǹkan ní ìbúra yàtọ̀ sí Allah tó o bá gbọ́ pé ẹ̀rí pé léde Yorùbá tó máa sọ pé ọlọ́run gbọ́ ìbúra ni ìbúra ni tó o gbọ́dọ̀ sọ pé nǹkan mí gbọ́ ọlọ́run gbọ́ bẹ́ẹ̀ nígbà tó ti jẹ́ pé ó ti túmọ̀ sí ìbúra léde yorùbá wa ọ̀ gbọ́dọ̀ sọ pé nǹkan míì gbọ́ tó bá ti sọ pé nǹkan míì gbọ́ sí èsì Allah ìyẹn ti ṣẹbọ sọlọ kọlọ̀ ń dákun kọ́ sàánú wa. bẹ́ẹ̀ náà ni o gbọ́dọ̀ búra pẹ̀lú kàábà mo fi kàábà búra ewu bí kàábà ti tóbi tó lọ́dọ̀ lọ kọ́ wa ló fi búra ó ti ṣẹbọ sọlọ. tó amúlẹ̀tì bọ́sẹ̀ àwọn mọ́sálásí yòókù wọ́n á lọ fi mọ́sálásí búra ìyẹn ti ṣẹbọ sọlọ wọn bá nù. ẹwà Ànábì sallallahu alaihi wa sallam bó ti ṣe jẹ́ ní àpọ́nlé tó nínú hadith òní ana sayyidu walad ibn adama yawma al-qiyamati wala fakhr èmi la síwájú fún gbogbo ọmọ Ànábì adam tó bá dijọ́ gbẹ̀ndà al-qiyama kì í ṣe ti fáàrí ọlọ́run pọ́nlé bẹ́ẹ̀ ni ọlọ́run pọ́nlé débi pé inna Allaha wa malaikatahu yusalluna ala an-nabi ya ayyuha alladhina amanu sallu alayhi wa sallimu taslima. àtọ́nà àti àmàlẹ́kà rẹ̀ wọ́n ṣe àṣọ láti fún anabi Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ti bẹ́ẹ̀ fún anabi ni ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀yin náà máa ṣàṣọ láti fún ẹ̀sìn máa ti ní kíkẹ́ ọ̀la ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tó bá fún anabi búra ọtún ti sọ̀dọ̀ sọ̀lọ̀ tóra anabi sọ̀lọ̀ kojú rí ọ tó bá ti fún anabi búra ọtún sọ̀dọ̀ sọ̀lọ̀ bẹ́ẹ̀ ni àwọn oríṣiríṣi ọ̀nà táwọn èèyàn máa gbà búra láwùjọ wa náà ìbúra àwọn kèfèrí ni bí kò máa bọ́ bàtà lẹ̀ kò máa fẹsẹ̀ gbólẹ̀ kò máa sọ sórí ilẹ̀ tí ń wọ̀ sùn ni ìbúra mi nì nígbà tí ìsàdì ẹ ti ń kalẹ̀ sọ̀rọ̀ pé ń wá ní ọ̀jẹ̀ mùsùlùmí ìbúra bá àdúgbò ọmọ sọ pé ní mọ́tíláṣí la wà yìí ìgbà tí wàá wà ní mọ́tíláṣí ńkọ́ ìyẹn ni pé ọba parọ́ òfin mọ́tíláṣí òfin búra mùsùlùmí ìsìlẹ̀ bákan náà ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa búra pẹ̀lú wípé kọ́ máa gbé bàtà jẹ oúnjẹ kújẹ búrẹ́dì ń bẹ ńlẹ̀ ẹran ń bẹ ńlẹ̀ wọ́n máa gbé bàtà wọ́n máa gbé bàtà jẹ pé ẹlòmí ọmọ búra pẹ̀lú wípé wọ́n lọ gbé pọnpọ́n wá wọ́n dá mi sí tí gbogbo bíríkìlì àfọwọ́fọ̀ bẹ́ẹ̀ rẹ́ lè rẹ̀ sínú rẹ̀ nígbà tí ọ̀bẹ bá wá toro sínú omi wọ́n wá ní káwọn máa gbé mu torí pé tí ògún làwọn ti ẹ gbọ́rọ̀ iṣẹ́ ògún bá wọn tó ògún lọ́gbà yẹn ti sọ àbẹ́ ìṣe ẹ̀gbọ́rọ̀ burú wọ́n mọ̀ wá mu mi omi omi omi ọ̀bẹ rẹ́lí tí ń bẹ́ńlẹ̀ òmú má àfikún ọlọ́ọ̀dẹ̀ ìpẹ́ tómi wọn máa wá mú fáwọn fi múlẹ̀ eléyìí kò sínú ìbúra mùsùlùmí mùsùlùmí kì í ṣe bẹ́ẹ̀ àbí kó jẹ́ pé wọ́n rẹ ìbọn lómi wọ́n á ní kó wọ́n á mú mi ìbọn pé ìbúra nù mùsùlùmí kì í ṣe bẹ́ẹ̀ bákan náà àbí wọ́n gbé ìbọn kalẹ̀ pé wọ́n á dábàá kọjá mùsùlùmí kì í ṣe bẹ́ẹ̀ eléyìí ń tako Islam àtúrọ́mọ̀kúnmọ́ ẹ rí i pé ní ọ̀pọ̀lọpọ̀ bòmí wọ́n lè sọ pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nítorí káwọn lè bá àmọ́ tó gbogbo èèyàn mọ́ àti kí gbogbo èèyàn mọ́ á dábàá kọjá ọlọ́mọdé mùsùlùmí ọ̀gbọ́dọ̀ dábàá kọjá o mùsùlùmí là wa ẹ̀hẹ́n òfin ọlọ́run bá sọ pọ́lọ́ ní káwọ́ fi búra ọlọ́run ló tóbi ju gbogbo tó tóbi lọ tó bá jẹ́ pé tí mo bá fọ ọlọ́run bá búra fún ọkọ̀ jámà kankan lọ́dọ̀ tiẹ̀ ajẹ́ pé wọn náà ò lè jámà kankan lọ́dọ̀ lọ. tó kò sáyè fún mùsùlùmí láti fi nǹkan míì búra tàbá ti fẹ́ búra mùsùlùmí ò bùkátà láti bọ́ sí ìhùwà ọmọlúwàbí. tó ọ̀pọ̀lọpọ̀ ló wà nínú àwọn èèyàn tó jẹ́ pé ó lè lóun fẹ́ sùn jìnnà kan ìyàwó òun yọ nínú yàrá yọ wá gbébọn kalẹ̀ lónìí kọ́ dábọn kọjá níhòhò kọ́mọ ṣépè fúnra rẹ̀ tó bá jẹ́ pé ẹ̀yìn tó bá jẹ́ pé òun bá ṣe zìnà àjẹ́ pé òun bá ṣe zìnà báyìí báyìí ni kò rí fún un àwọn òbí lẹ́ ìfẹ̀yìntàn pàtó àwọn ẹ̀ṣẹ̀ lónìí pé a gbọ́ pé mùsùlùmí mi náà ṣe bẹ́ẹ̀ ni tó bá pẹ́ tí èsè mùsùlùmí àrùn láti dùn mọ́lẹ̀ kéékèèké lélẹ́yìn kéékèèké lélẹ́yìn mùsùlùmí ọ̀gbọ̀dọ̀ ṣe bẹ́ẹ̀ àkàràmọ̀kọ́mọlá ọlọ́ọ̀nìkan làá máa fi búra ọ̀ àìsí nǹkan mí ìbúra ọ̀ láì fáwọn bàbá wa búra o láì fáwọn ìyá wa búra o torí pé ń tó tóbi ju gbogbo ń tó tóbi lọ làá fi búra kò sì sí ń tó tóbi ju gbogbo ń tó tóbi lọ tó tóbi ju gbogbo nǹkan lọ́jọ́ lọ́wọ́n ọba tó da gbogbo wa lọ torí ẹ̀ wàláhi tàláhi bẹ̀láhi àbọ̀mí nínú àwọn orúkọ ọlọ́run láti búra ó ti gbọ́dọ̀ rí dájú orúkọ ọlọ́run kì ṣe pé ìjọ dájú orúkọ ọlọ́run ẹ̀hìn ẹ̀ ń bẹ́ẹ̀ náà orúkọ tẹ́gbọ́n òwe kápá àbùdó mọ̀ nké so kọ́lọ̀ ìwádìí fi hàn kékeré so kọ́lọ̀ kò ní jẹ́ pé irú rẹ̀ ló fi ń búra kọ́mọ́ ti di kéèyàn tó lọ lùgbọ́ ọlọ́run. tọ́ bákan náà nínú tó ti síwájú a tún fi rí i pé ìwọ ni ò ká máa búra lórí rọ ká máa máa máa búra lórí rọ ọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run ọba wa kódà gan àbúrò búra aláti pèlè ẹni mà kó dodo mọ̀ ń sọ fún mi wọ́n máa búra sí kí ni wọ́n fẹ́ máa búra sí ẹni tó bá tó ọ̀rọ̀ tó máa ń sọ kò òní wàhálà bá òní ìdìkọ́ máa torí pé tí wọn náà bá ti ń búra lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ òní mọ̀gbà tó máa búra lórí rọ àbùkátà láti búra lórí rọ torí pé tó bá máa máa búra lórí rọ ó ti búra ní búra tá à ń pè ní àlùyẹ̀mí rọmú ìbúra tí máa rí ní bẹ́sẹ̀ ẹ̀sẹ̀ tí ó padà rí ní bọ́ná kọ́nà mọ́ sí wa lórí ibù bákan náà a tún rí i pé èèwọ̀ ni ká máa búra lọ́pọ̀lọpọ̀ kódà kó ti pé lórí òótọ́ kó jẹ́ pé gbogbo nǹkan wàláhì wàláhì wàláhì wàláhì tó àwọn èèyàn ní kà fún ma wọn náà ọ̀ka fún mi lórí ti wàláì wàláì wàláì ọlọ́ni wà tọ́lú ẹ̀yin mẹ́rin kù ẹ sọ àwọn àbúrò yín ẹ mẹ́sẹ̀ jẹ́ ni tó jẹ́ pé yọ ọmọ àbúrò gbogbo wa torí ọ̀dọ̀ ẹ̀yọ́ ní káràkátà òtítí pẹ́ni tó fẹ́ tajà fún mùsùlùmí ni wàláì wàláì wàláì torí kó lè bá ara yóò ra tòṣùgbọ́n at end of the day ẹ̀ ní ràlùbáríkò owó yẹn bẹ́ẹ̀ làdí tì mí sọ wọn ní ká máa búra ká máa búra ń di káràkátà ya ṣùgbọ́n a pa àlùbáríkò owó tá parí subhanallah torí ẹ̀ ọ̀dọ̀ wọ̀ wá o eléyìí tó fi hàn wá kó a lè búra pẹ̀lú orúkọ ọlọ́run tó bá pé lórí òdodo ní ta sì ní bùkátà lórí òdodo wa la wà a sì ní bùkátà láti búra kò sí ní tó burú a lè búra ń nípa fífi nǹkan mìíràn yàtọ̀ sí Allah òbúra ọ̀nà àti sọ́tà ní ìsìn ọ̀rọ̀ nípa pé tá a lè fi nǹkan tọ́lọ̀ wọn bá dá tá lè fi ṣàtẹ̀gùn bíi sáré sí sàtẹ̀gùn láti gba nǹkan kan lọ́dọ̀ ọlọ́run ọba bí. àtẹwọ́sọ̀l òun náà ni àtàkọ́rùbù ìrẹsẹ̀ yìí kéèyàn wá ti súnmọ́ nǹkan òun náà ni kéèyàn wá ti súnmọ́ nǹkan. sọ àlùwàsílà òun náà ni alqurba iṣẹ́ rí tá a ṣe tá a fẹ́ fi súnmọ́ lọ. ní ẹbí ọlọ́run bá ti sọ pé wabtagu ilayhi alwasila ẹ máa ṣe àwọn iṣẹ́ rí eléyìí tó mú yín súnmọ́ lọ́wọ́ bá wa ọlọ́ni yá iyúhà lẹ́dínà àmàlù takuláhà wàbẹ̀tẹ́wò ilé ìhìlwàsí lẹ́tẹ̀wàjà hídù fi sẹ̀bílẹ̀ làálẹ́kùn tó fìlẹ̀hó. ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ páyọ̀ ọlọ́run ẹ sì máa ń ṣiṣẹ́ rí eléyìí tó jẹ́ pé yóò mú yín súnmọ́ lọ́wọ́ bá wa ẹ máa jagun sójú ọ̀nà rẹ̀ tẹ́ ẹ lè bá jẹ́ni tó sòrò yìí. àwọn sẹ́ẹ̀rí sẹ́ẹ̀rí wo nìyẹn máa ṣe téèyàn lè fi tàtẹ̀gùn síwájú ọlọ́ láti fi rí rere gbà lọ́dọ̀ ọlọ́ọ̀ à ń ṣàdúrà ní ìjànfẹ́ kádùá wo tètè gbà kí là á lè lò gẹ́gẹ́ bí àtẹ̀gùn tọ́lọ́wọ́n bó fi tètè gbàdúrà wa eléyìí ò ní àtẹ̀wọ́sùn ló ní í ṣe pẹ̀lú. alákọ̀ọ́kọ́ ó yẹ ká mọ̀ wípé oríṣi méjì ó ní àtẹ̀wọ́sùn ìjànfẹ́ ṣàtẹ̀gùn oríṣi méjì ni alákọ̀ọ́kọ́ òun náà ni tawassul mashru' níta fi ṣàtẹ̀gùn orí ìtọ́ bófin ṣẹ̀rí àmọ́ òun náà sì ó jọ oríṣiríṣi oríṣi kejì òun náà là ń pè ní tawassulun ghayru mashru' níta fẹ́ fi ṣàtẹ̀gùn tọ́ta kò fin ṣẹ̀rí à eléyìí tá a lọ bófin ṣẹ̀rí àmọ́ tá a lè lò kọ́ gbọ́ dáadáa kò dé èyí tó lè máa lò ta ìpópó oríṣiríṣi oríṣi alákọ̀ọ́kọ́ òun náà ni ká máa fi àwọn orúkọ Ọlọ́run àtàwọn àròyìn rẹ̀ ká máa fi ṣàtẹ̀gùn síwájú ọlọ́run lórí ní tá à ń tọrọ lọ́dọ̀ ọlọ́run àwa ń bẹ ọlọ́run pé kó ṣe nǹkan báyìí fún wa à ń sì ń tọrọ lọ́dọ̀ rẹ̀ kó má jẹ́ ká burú báyìí ọ̀tọ̀ sí wa nínú tá a lè ṣe tí àdúrà wo fi tètè jẹ́ gbígbà òun náà ní ká fi àwọn orúkọ ọlọ́run tó rẹwà jù àwọn àròyìn rẹ̀ tó ga jù ká fi ṣe àtẹ̀gùn sí ọ̀dọ̀ ọlọ́run bó la lélẹ̀ yìí ẹ̀sìn ìlànà alukurani àti sunna oníkèké sí afagbárí hùn àfagbárí gbé kalẹ̀ tó pé ìwọ kàn máa sọ pé ẹ tá a bá wò ó á rí i pé tá a bá tún wò ó sí ẹ̀sìn náà nù tá a bá wò táwa bá wò ó ń dàkejì ńkọ́ bó lọ́pọlọ tiẹ̀ ṣe pé ju ti gbogbo èèyàn lọ. nígbà tá à ń bi ọ́ léèrè ọ̀rọ̀ nípa ẹ̀sìn o lẹ́rìí kankan mú wá lórí ìsìnà tó fẹ́ sọ fáwọn èèyàn ọ̀wá ni ẹ tá a bá wò ó tá a bá wò ó á rí i pé tá a bá wò ó á tún rí i pé tá a bá wò ó bá wò bí ẹnìkan ní ìsìn ká mọ áfíríkà ń ṣàdúrà so nítorí pé àdáda lè ní lábẹ́ òfin ọlọ́run ọba wa ọwọ́ ni ẹ lódodo sábàwò àdìsí sọ pé mẹ́sítọ́ máa kọ́ mú sí bẹ́ẹ̀ tí mímú yóò ti là yaqra'una kitaballah yatadarasunahu bainahum àwọn kan ní péjọ nínú ilé kan nínú àwọn ilé ọlọ́run tó máa ti al-Qur'ani tó sì jọ máa kọ́ra wọn wọ́n máa kọ́ra wọn ẹnìkan kà àfáà ní túnṣe ṣé irú rẹ̀ lẹ́yìn máa ń ṣe fẹ́ fún al-Qur'ani ní méjì méjì sọ́wọ́ ṣé ẹ̀ ń kọ́ra yín sẹ́yìn pé gbogbo kàkúkà náà lọ́pọ̀lọpọ̀ ọmọ kà wọ́n kàn máa ka yamuyamu bígbà tó yẹn dún ní ńgbà tí wọ́n bá pẹ́ à sílẹ̀ ń kà náà rí pé ah, àkàǹkà kan o àkàǹkà kan lóòótọ́ kúlú aláwọ̀ mẹ́ta mọ̀ ká ńgbà tí kúlú aláwọ̀ mẹ́ta ti dínkù sí alukurani ló ń kà ó ti fẹ́ gbowó wọ́n á ń ta alukurani wọ́n fi ń gbowó kódà tó kó sepọ̀ ọ̀ka gan àdádálẹ̀ ní lábẹ́ òfin ọlọ́run ọ̀hún máa ń jẹ́ sin ọlọ́run òrùka gbárí lásán ni wọ́n ń pè lẹ́sìn ọlọ́run àbáwọn kan kan ń pè ọlá àfa àfa wá túmọ̀ sí kò ti mẹ̀sìn ọlọ́run ọba ni

sallallahu alayhi wa alihi wa sallam oríṣi eléyìí báyìí ó rí pé ẹ̀sìn ọlọ́run ọba a ní a lè forúkọ ọlọ́run ọba tàtẹ̀gùn kílẹ̀ rí ẹ̀ tó bá padà sínú suratul A'raf tó bá padà sínú suratul A'raf àyà ọgọ́sàn wàá rí tọ́lọ́run ọba sọ ń bẹ̀ pé walillahi al-asma'ul husna fad'uhu biha wadharu alladhina yulhiduna fi asma'ihi sayujzawna ma kanu ya'malun tọ́lọ́run ọba làwọn orúkọ tó rẹwà jù àwọn orúkọ yìí náà ní kẹ́ ẹ máa fi pè ọlọ́run ọlọ́run ní òun ló ń la àwọn orúkọ jù ẹ máa fi a pé gbogbo orúkọ ó bí ìròyìn nínú tawhid gbogbo orúkọ ọlọ́run ó bí ìròyìn àjẹpítẹ́ bá forúkọ ọlọ́run pọ́lọ́run ẹ lè tún fi ìròyìn rẹ̀ náà pè fi sàtẹ̀gùn síwájú alákọ̀ọ́kọ́ nù sọ tí èèyàn bá mọ̀ bóòlù ti fẹ́ sàtẹ̀gùn ọ̀ mórúkọ

ó ń lọ́ba tó jẹ́ pé máa tààyàn lọ rẹ̀ yà wọ hab habli min ladunka rahmatan wa fadla so wàá máa fi àwọn orúkọ ọlọ́run ọba yẹn wàá máa fi pé ọlọ́run ọlọ́run ọba náà lọ pa á láṣẹ bẹ́ẹ̀ ẹlẹ́kejì nínú nǹkan téèyàn tó máa fi sàtẹ̀gùn síwájú ọlọ́run eléyìí tí sẹ́rí àtọ́gbà wọlé òun náà ní pé ímánì wa ta ni àtàwọn ẹsẹ̀ rí táwa ń sìn á fi sàtẹ̀gùn síwájú ọlọ́run ọba tó bá jẹ́ pé bá dọ́ lójú ní ímánì tó sì dájú pọ̀ ń ṣiṣẹ́ rí wàá máa fi sàtẹ̀gùn síwájú ọlọ́run ọba wa ọgbọ́n tó lọ́wọ́ bá sọ ni nínú suratu ali imran ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ọlọ́wọ́n bá ní ìwọ ọlọ́wọ́n bá àwọn olùgbàgbọ́ òdodo ní sọ báwọn a tí olùpèpè kan pèpè pípé ká gbàgbọ́ àti gbàgbọ́ torí náà ìwọ ọlọ́run ọba wa wá forí jìn wá forí ẹ̀ṣẹ̀ wa jìn wá ìyẹn ni kí wọ́n fi ìmánì wọn tí wọ́n ní sọ́lọ̀ wọn fi tàtẹ̀gùn bẹ́ẹ̀ bá jẹ́ mùnàfíkì tó jẹ́ mùṣírìkì tó jẹ́ káfíìrì ìmánì wo lọ fẹ́ fi tàtẹ̀gùn ìmánì wo lọ fẹ́ fi tàtẹ̀gùn torí náà forí ẹ̀ṣẹ̀ wa jìn wá bá wa pa àwọn àtúnṣe wa rẹ́ pa wá pẹ̀lú àwọn ẹni rè bẹ́ẹ̀ náà ni ká tó fi sẹ́ẹ̀rí Muhammad sallallahu alaihi wa sallam tó ike wọ́n rìnrìn àjò lọ wọ́n wá sá sínú kòtòkò tí ń bẹ lára àpáta ṣùgbọ́n nígbà tí ilẹ̀ ṣú kòtò yìí báyìí tí wọ́n sá sínú rẹ̀ òkúta yìbò lọ́nà tó ṣe pé kò sáyè fẹ́nìkan nínú wọn ẹni tó tínrín dùn náà ò lè jáde ká tó pẹ́ ní sọ̀sanra oníkálukú wọn wọ́n á bẹ̀rẹ̀ sí ní fi iṣẹ́ rí wọn tí wọ́n ṣe wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ti àtẹ̀gùn síwájú ọlọ́ iṣẹ́ rí tí wọ́n ṣe láàrin wọn sọ́lọ̀ tí wọ́n sì mọ̀ pé torí tọ́lọ́wọ́n ọba nìkan làwọn ṣe ṣe wọ́n fi ṣàtẹ̀gùn síwájú tọ́lọ̀ pé ìwọ ọlọ́run tó o bá mọ̀ pé torí tiẹ̀ nìkan làwọn ti ṣiṣẹ́ rẹ̀ yí báyìí àjẹ́ pé ṣe ìṣípayá fáwọn nínú ìgbèkùn táwọn wà yí báyìí tóníkálukú bá ti sọ tiẹ̀ ìṣípayá ń bẹ iṣẹ́ tóníkálukú mọ̀ fún ṣe láàrin òun sọ́lọ̀ torí ìtọ́lọ̀ nìkan tí ó jẹ́ torí nǹkan míì ìṣípayá dé bá wọn ǹjẹ́ ìní àtiwọ́ náà iṣẹ́ rí tá a mọ̀ fáṣí eléyìí tó ṣe pé torí ìtọ́lọ̀ nìkan la ti ṣe eléyìí tó ṣe pé kárí mi ọ̀wọ́ bẹ̀ àti hàn ò sí ń ni kọ́ gbogbo ètò àti láàrin wa sọ́lọ̀ wọn náà tó bá ti fẹ́ rí kan ó lè ti ṣàtẹ̀gùn síwájú ọlọ́ ìwọ ọlọ́run wo sọ láti tí mò ń ṣe yìí kó ṣe nǹkan báyìí fún mi wo sọ́mu Ramadan tí mò ń mójútó yìí ṣe nǹkan báyìí fún mi ìwọ ọlọ́run wo hajj tí mo ṣe ṣe nǹkan báyìí fún mi ìwọ ọlọ́run wo bí mo ṣe náwó mi sójú ọ̀nà rẹ̀ ṣe nǹkan báyìí fún mi gbogbo ètò ọba mọ̀ kó ṣe nítorí tọ́lọ́run ó lè fi ṣàtẹ̀gùn síwájú ọlọ́ ẹni tí ọ̀gá wa níṣẹ́ rẹ̀ kan tó ṣe nítorí tọ́lọ́ tí kárí mi ti jẹ gbogbo iṣẹ́ rẹ̀ ń fún dànù kí ni irú onítọ̀hún ọ̀gá fi ṣàtẹ̀gùn síwájú ọlọ́ ọlọ́run kó túbọ̀ fi èmi pẹ̀lú rẹ̀ mọ̀nà lọ sí orí ìlànà alukur'ani àti sunna láti máa tẹ̀síwájú láti bìtà àdé yìí wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.